ìwé kìíní pọ́ọ̀lù sí àwọn ará kọ́ríntì kọ́ríntì kìíní orí kìíní. èmi pọ́ọ̀lù tí ọlọ́run pè láti jẹ́ òjíṣẹ́ kristi jésù. àti sositeni arákùnrin wa ni à ń kọ ìwé yìí. sí ìjọ ọlọ́run tí ó wà ní kọ́ríntì àwọn tí a yà sí mímọ́ nípa ìṣọ̀kan pẹ̀lú kristi jésù tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ àti gbogbo àwọn tí ń pe orúkọ olúwa wa Jésù Kristi níbi gbogbo Jésù tí í ṣe olúwa tiwọn àti tiwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa Jésù Kristi kí ó máa wà pẹ̀lú yín mò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín nítorí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín nínú Kristi Jésù nítorí pé ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn nínú Kristi ẹ ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ ẹ sì tún ní ẹ̀bùn ìmọ̀ ẹ̀rí Kristi ti fẹsẹ̀ múlẹ̀ láàrin yín tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò sí ẹ̀bùn ẹ̀mí kan tí ó kù tí ẹ kò ní ẹ wá ń fi ìtara retí ìfarahàn Olúwa wa Jésù Kristi ẹni tí yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ títí dé òpin tí ẹ ó fi wà láìlẹ́gàn ní ọjọ́ ìfarahàn olúwa wa jésù kristi ẹni tí ó tó gbẹ́kẹ̀lé ni ọlọ́run tí ó pè yín sínú ìṣọ̀kan pẹ̀lú ọmọ rẹ̀ jésù kristi olúwa wa. ẹ̀yin ará mo fi orúkọ olúwa wa jésù kristi bẹ̀ yín gbogbo yín ẹ fohùn ṣọ̀kan kí ó má sí ìyapa láàrin yín ẹ jẹ́ kí ọkàn yín ṣe ọ̀kan kí èrò yín sì papọ̀ nítorí pé nínú ìròyìn tí àwọn ará kílíò è mú wá ó hàn sí mi gbangba pé ìjà wà láàrin yín ohun tí mò ń wí ni pé olúkúlùkù yín ní sọ tirẹ̀ bí ẹnìkan ti ń wí pé ẹ̀yìn Pọ́ọ̀lù ni èmi wà ní ẹlòmíràn ń wí pé ẹ̀yìn Àpólò ni èmi wà tí ẹlòmíràn tún ń wí pé ẹ̀yìn Pétérù ni mo wà ní tèmi ẹlòmíràn sì ń wí pé ẹ̀yìn Kristi ni èmi wà ṣé Kristi náà ni ó wá pé yẹlẹyẹlẹ báyìí ṣé èmi Pọ́ọ̀lù ni wọ́n kàn mọ́ àgbélébù fún yín àbí ní orúkọ Pọ́ọ̀lù ni wọ́n ṣe ìrìbọmi fún yín mo dúpẹ́ pé n kò ṣe ìrìbọmi fún ẹnikẹ́ni nínú yín àfi Kírísípù àti Gáíyù kí ẹnikẹ́ni má bàa wí pé orúkọ mi ni wọ́n fi ṣe ìrìbọmi fún òun mo tún rántí mo ṣe ìrìbọmi fún ìdílé stefana n kò tún rántí ẹlòmíràn tí mo ṣe ìrìbọmi fún mọ́ nítorí pé kristi kò fi iṣẹ́ ṣíṣe ìrìbọmi rán mi iṣẹ́ ìwàásù ìhìnrere ni ó fi rán mi kì í sì ṣe nípa ọ̀rọ̀ ọgbọ́n kí àgbélébù kristi má bàa di òfo. nítorí ọ̀rọ̀ àgbélébù kristi jẹ́ ọ̀rọ̀ òmùgọ̀ lójú àwọn tí ń ṣègbé ṣùgbọ́n lójú àwọn tí à ń gbàlà agbára Ọlọ́run ni nítorí ó wà ní àkọsílẹ̀ pé Ọlọ́run wípé èmi ó pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run n ó pa ìmọ̀ àwọn amòye tì sápá kan. ipò wo wá ni àwọn ọlọ́gbọ́n wà àwọn amòfin ń kọ́ àwọn tí wọ́n mọ ìyàn ní ayé yìí ń kọ́ ṣebí Ọlọ́run ti sọ ọgbọ́n ayé yìí di agọ̀ bí ó ti jẹ́ ìfẹ́ Ọlọ́run pé kì í ṣe ipasẹ̀ gbogbo ọgbọ́n ayé yìí ni ènìyàn yóò fi mọ Ọlọ́run ó wu Ọlọ́run láti gba àwọn tí ó gbàgbọ́ là nípa ìwàásù tí à ń wà tí ó dàbí ọ̀rọ̀ òmùgọ̀. nítorí àwọn Júù ń béèrè àmì àwọn Gíríkì ń lépa ọgbọ́n ṣùgbọ́n ní tiwa àwa ń wàásù Kristi tí wọ́n kàn mọ́ àgbélébù ohun ìkọ̀sẹ̀ ni ìwàásù wa yìí jẹ́ lójú àwọn Júù ọ̀rọ̀ òmùgọ̀ sì ni lójú àwọn orílẹ̀-èdè yòókù ṣùgbọ́n lójú àwọn tí Ọlọ́run pè ìbáà ṣe Jù tàbí Gíríkì Kristi yìí ni agbára Ọlọ́run òun ni ọgbọ́n Ọlọ́run nítorí àgọ́ Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ àìlágbára Ọlọ́run sì lágbára ju ènìyàn lọ. ẹ̀yin ará ẹ wo ọ̀nà tí Ọlọ́run gbà pè yín kì í ṣe ọ̀pọ̀ nínú yín ni ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí èrò ẹ̀dá ọ̀pọ̀ nínú yín kì í ṣe alágbára ọ̀pọ̀ nínú yín kì í ṣe ọlọ́lá ṣùgbọ́n ọlọ́run ti yan àwọn nǹkan tí ayé kà sí agọ̀ láti fi dójú ti àwọn ọlọ́gbọ́n ó yan àwọn nǹkan tí kò lágbára ti ayé láti fi dójú ti àwọn alágbára bẹ́ẹ̀ ni ọlọ́run yan àwọn ẹni tí kò níláárí àti àwọn ẹni tí kò já mọ́ nǹkan kan rárá àwọn tí ẹnikẹ́ni kò kà sí láti rẹ àwọn tí ayé ń gbé gẹ̀gẹ̀ sílẹ̀. ìdí tí ọlọ́run fi ṣe báyìí ni pé kí ẹnikẹ́ni má bàa lè gbéraga níwájú òun nípa iṣẹ́ ọlọ́run ẹ̀yin wà ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù òun ni ọlọ́run fi ṣe ọgbọ́n wa àti òdodo wa òun ni ó sọ wá di mímọ́ tí ó dá wa nídè nítorí náà gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó bá fẹ́ ṣe ìgbéraga kí ó ṣe ìgbéraga nípa ohun tí Olúwa ṣe. Kọ́ríńtì kínní orí kejì. Ẹ̀yin ará, nígbà tí mo dé ọ̀dọ̀ yín, n kò wá fi ọ̀rọ̀ dídùn tàbí ọgbọ́n ènìyàn kéde àṣírí Ọlọ́run fún yín nítorí mo ti pinnu pé n kò fẹ́ mọ ohunkóhun láàrin yín yàtọ̀ fún Jésù Kristi àní ẹni tí wọ́n kàn máa gbélébùú pẹ̀lú àìlera àti ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù àti ìkọminú ni mo fi wá sọ́dọ̀ yín ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe láti fi ọ̀rọ̀ ọgbọ́n tí ó dùn létí yí yín lọ́kàn padà iṣẹ́ mi àti agbára Ọlọ́run ni mo fẹ́ fi hàn kí ìgbàgbọ́ yín má bàa dúró lórí ọgbọ́n ènìyàn bí kò ṣe lórí agbára ọlọ́run. a ń sọ ọ̀rọ̀ ọgbọ́n fún àwọn tí ìgbàgbọ́ wọn ti fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí kì í sì ṣe ti àwọn aláṣẹ ayé yìí agbára tiwọn ti fẹ́rẹ̀ pin ṣùgbọ́n à ń sọ ọ̀rọ̀ ọgbọ́n ọlọ́run ohun àṣírí tí ó ti wà ní ìpamọ́ tí ọlọ́run ti ṣe ètò sílẹ̀ láti ìṣẹ̀dálẹ̀ ayé fún ògo wa kò sí ọ̀kan nínú àwọn aláṣẹ ayé yìí tí ó mọ àṣírí yìí nítorí tí ó bá jẹ́ pé wọ́n mọ̀ ọ́ ni wọn kì bá ti kan olúwa tí ó lógo mọ́ àgbélébù gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ohun tí ojú kò ì tí ì rí tí etí kò ì tí ì gbọ́ ohun tí kò wá sí ọkàn ẹ̀dá kan rí ni ohun tí ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn àyànfẹ́ rẹ̀ nǹkan yìí ni Ọlọ́run fi àṣírí rẹ̀ hàn wá nípa ẹ̀mí ẹ̀mí ni ń wádìí ohun gbogbo títí fi kan àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run nítorí ẹ̀dá alààyè wo ni ó mọ ohun tí ó wà nínú ènìyàn kan bí kò ṣe ẹ̀mí Olúwa rẹ̀ tí ó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ gan ni àwọn nǹkan Ọlọ́run kò sí ẹni tí ó mọ̀ wọ́n àfi ẹ̀mí Ọlọ́run. ṣùgbọ́n ní tiwa kì í ṣe ẹ̀mí ti ayé ni a gbà ẹ̀mí láti ọ̀dọ̀ Ọlọ́run ni ó fi fún wa kí a lè mọ àwọn ẹ̀bùn tí Ọlọ́run ti fún wa ohun tí a ń sọ kì í ṣe ohun tí ènìyàn fi ọ̀rọ̀ ọgbọ́n kọ́ wa ẹ̀mí ni ó kọ́ wa bí a ti ń túmọ̀ nǹkan ti ẹ̀mí fún àwọn tí wọ́n ní ẹ̀mí. ṣùgbọ́n ènìyàn ẹlẹ́ran ara kò lè gba àwọn nǹkan ti ẹ̀mí Ọlọ́run nítorí bí ọ̀rọ̀ òmùgọ̀ ni yóò rí lójú rẹ̀ kò tilẹ̀ lè yé e nítorí pé ẹni tí ó bá ní ẹ̀mí ni ó lè yé ẹni tí ó bá ní ẹ̀mí lè wádìí ohun gbogbo ṣùgbọ́n ènìyàn kan lásán kò lè wádìí òun alára nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ta ni ó mọ inú olúwa ta ni yóò kọ́ olúwa lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n irú ẹ̀mí tí Kristi ní ni àwa náà ní. Ni kọ́ríntì kínní orí kẹta. ẹ̀yin ara n kò lè bá yín sọ̀rọ̀ bí ẹni tí ẹ̀mí bí kò ṣe bí ẹlẹ́ran ara àní gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ nínú Kristi wàrà ni mo ti fi ń bọ yín kì í ṣe oúnjẹ gidi nítorí nígbà náà ẹ kò ì tí ì lè jẹ oúnjẹ gidi àní títí di ìsinsìnyí ẹ kò ì tí ì lè jẹ ẹ́. nítorí bí ẹlẹ́ran ara ni ẹ̀ ń hùwà síbẹ̀ nítorí níwọ̀n ìgbà tí owú jíjẹ àti ìjà bá wà láàrin yín ṣé kò wàá fi hàn pé bí ẹlẹ́ran ara àti ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí nígbà tí ẹnìkan ń sọ pé ẹ̀yìn Paul ni òun wà tí ẹlòmíràn ń sọ pé ẹ̀yìn Apollo ni òun wà ní tòun ó fi hàn pé bí ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí ta ni Apollo ta ni Paul ṣe bí ìránṣẹ́ ni wọ́n tí ẹ ti pàṣẹ wọn di onígbàgbọ́ olúkúlùkù wọn jẹ́ iṣẹ́ tirẹ̀ bí Ọlọ́run ti rán an èmi gbin irúgbìn àpólò bomirin ohun tí mo gbìn ṣùgbọ́n Ọlọ́run ni ó mú kí ohun ọ̀gbìn dàgbà nítorí èyí kì í ṣe ẹni tí ń gbin nǹkan tàbí ẹni tí ń bomi rìn ni ó ṣe pàtàkì bí kò ṣe Ọlọ́run tí ó ń mú un dàgbà ọ̀kan ni ẹni tí ó ń gbin irúgbìn àti ẹni tí ó ń bomi rin nígbà tí ó bá yá ẹnì kọ̀ọ̀kan wọn yóò gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ti rí nítorí alábàáṣiṣẹ́pọ̀ ni wá lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin ni ọgbà Ọlọ́run tẹ́ḿpìlì Ọlọ́run sì nìyín. gẹ́gẹ́ bí ọ̀mọ̀lé tí ó mòye mo fi ìpìlẹ̀ lélẹ̀ nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún mi ẹlòmíràn wá ń kọ́lé lé e lórí ṣùgbọ́n kí olúkúlùkù ṣọ́ra pẹ̀lú irú ohun tí ó ń mọ́ lé orí ìpìlẹ̀ yìí nítorí kò sí ìpìlẹ̀ kan tí ẹnìkan tún lè fi lélẹ̀ mọ́ yàtọ̀ sí èyí tí Ọlọ́run ti fi lélẹ̀ tí í ṣe Jésù Kristi ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá mọ wúrà tàbí fàdákà tàbí òkúta iyebíye tàbí igi tàbí koríko tàbí fùlùfùlù lé orí ìpìlẹ̀ yìí iṣẹ́ olúkúlùkù yóò fara hàn kedere ní ọjọ́ ìdájọ́ nítorí iná ni yóò fi hàn iná ni a ó fi dán iṣẹ́ olúkúlùkù wò bí ohun tí ẹnikẹ́ni bá kọ́lé orí ìpìlẹ̀ yìí kò bá jóná olúwa rẹ̀ yóò gba èrè bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná olúwa rẹ̀ yóò pòfo ṣùgbọ́n òun alára yóò là bí ó tilẹ̀ jẹ́ pé bí ẹni tí a fàyọ nínú iná ni àbí ẹ kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni yín ni àti pé ẹ̀mí ọlọ́run ń gbé inú yín bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ọlọ́run yóò pa òun náà run nítorí mímọ́ ni tẹ́ḿpìlì ọlọ́run ẹ̀yin náà sì ni tẹ́ḿpìlì ọlọ́run. kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ bí ẹnìkan nínú yín bá rò pé òun gbọ́n ọgbọ́n ti ayé yìí kí ó ka ara rẹ̀ sí òmùgọ̀ kí ó lè gbọ́n. nítorí agọ̀ ni ọgbọ́n ayé yìí lójú Ọlọ́run nítorí ó wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn níbòmíràn ó tún wí pé Olúwa mọ̀ pé asán ni èrò inú àwọn ọlọ́gbọ́n nítorí náà kí ẹnikẹ́ni má ṣe tìtorí iyì ènìyàn gbéraga nítorí tiyín ni ohun gbogbo àti Pọ́ọ̀lù ni àti Àpólò àti Pétérù àti ayé yìí àti ìyè àti ikú àti àwọn nǹkan ìsinsìnyí àti àwọn nǹkan àkókò tí ń bọ̀ tiyín ni ohun gbogbo ṣùgbọ́n ti Kristi niyín Kristi sì jẹ́ ti Ọlọ́run. Kọ́ríńtì kínní orí kẹrin bí ó ti yẹ kí ènìyàn máa rò nípa wa ni pé a jẹ́ ìránṣẹ́ Kristi. àti ìríjú àwọn nǹkan àṣírí Ọlọ́run ohun tí à ń retí lọ́dọ̀ ìríjú ni pé kí ó jẹ́ olóòótọ́. kò ṣe mí ní nǹkan kan bí ẹ bá ń dá mi lẹ́jọ́ tàbí bí ẹnikẹ́ni bá ń dá mi lẹ́jọ́ èmi fúnra mi kì í tilẹ̀ dá mi lẹ́jọ́ ọkàn mi mọ́ ṣùgbọ́n kò wí pé mo pé. Pe olúwa ni ẹni tí ó ń ṣe ìdájọ́ mi nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ìdájọ́ kí àkókò rẹ̀ tó tó nígbà tí olúwa yóò dé tí yóò tan ìmọ́lẹ̀ sí ohun gbogbo tí ó farapamọ́ sínú òkùnkùn tí yóò mú kí gbogbo èrò ọkàn ènìyàn farahàn kedere nígbà náà ni olúkúlùkù yóò gba ìyìn tí ó yẹ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin ará mo fi ara mi àti àpólò ṣe àpẹẹrẹ ohun tí à ń sọ nítorí yín kí ẹ lè kọ ẹkọ lára wa pé kí ẹ má ṣe tayọ ohun tí ó wà ní àkọsílẹ̀ ẹ kò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju ẹnìkejì lọ ta ni ó gbé yín ga ju ẹlòmíràn lọ kí ni ohun tí ẹ dání tí kò jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni ẹ ti rí gbà kí wàá ní ìdí ìgbéraga yín bí ẹni pé ẹ̀yin ni ẹ dá a ní. ṣé gbogbo nǹkan ti tẹ́ yín lọ́rùn ẹ ti di ọlọ́rọ̀ ẹ gbàgbé wa sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí jọba kì bá wù mí kí ẹ jọba nítòótọ́ kí àwa náà lè bá yín jọba nítorí mo rò pé ọlọ́run ti fi àwa òjíṣẹ́ hàn ní ìkẹyìn bí àwọn tí a dá lẹ́bi ikú nítorí a ti di ẹni tí gbogbo ayé fi ń ṣe ìrànwọ́ àti àwọn áńgẹ́lì àti àwọn ènìyàn àwa di òmùgọ̀ nítorí ti Kristi ẹ̀yin wá jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi àwa jẹ́ aláìlera ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá àwa jẹ́ aláìlọ́lá títí di bí a ti ń sọ̀rọ̀ yìí ebi ń pa wá òǹgbẹ ń gbẹ wá aṣọ sì di àkísà mọ́ wa lára wọ́n ń lù wá a kò sì ní ibùgbé kan tààrà àárẹ̀ mú wa bí a ti ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́ oúnjẹ òòjọ́ wa àwọn ènìyàn ń bú wa ṣùgbọ́n àwa ń súre fún wọn wọ́n ń ṣe inúnibíni wa ṣùgbọ́n à ń fara dà á wọ́n ń sọ̀rọ̀ burúkú sí wa ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ìwúrí a di ohun ẹ̀sìn fún gbogbo ayé a pàǹtí fún gbogbo ènìyàn títí di bí a ti ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé mo fẹ́ dójú tì yín ni mo fi ń kọ nǹkan wọ̀nyí sí yín mò ń kìlọ̀ fún yín gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ mi ni nítorí pé ẹ bá ní ẹgbẹ̀rún àwọn olùtọ́ nínú Kristi ẹ kò ní ju ẹyọ bàbá kan lọ nítorí nínú Kristi Jésù èmi ni mo bí yín nípa ọ̀rọ̀ ìyìn rere nítorí náà mo bẹ̀ yín ẹ fi ìwà jọ mí ìdí tí mo ṣe rán Tímótì sí yín nìyí ẹni tí ó jẹ́ àyànfẹ́ ọmọ fún mi àti olóòótọ́ nínú nǹkan ti olúwa òun ni yóò rán yín létí àwọn ohun tí mo fi ń ṣe ìwàhù nínú ìgbé ayé titun ní ìṣọ̀kan pẹ̀lú kristi jésù gẹ́gẹ́ bí mo ti ń kọ́ gbogbo àwọn ìjọ níbi gbogbo àwọn kan ti ń gbéraga bí ẹni pé n kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mò ń bọ̀ láìpẹ́ bí olúwa bá fẹ́ wọ́n wàá mọ agbára tí àwọn tí wọ́n ń gbéraga ní nígbà náà yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnu wọn lásán nítorí ìjọba ọlọ́run kì í ṣe ti ọ̀rọ̀ ẹnu ti agbára ni kí ni ẹ fẹ́ kí n tọ̀ yín wá pẹ̀lú pàṣán ni tàbí pẹ̀lú ẹ̀mí ìfẹ́ àti ní ìrẹ̀lẹ̀. kọ́ríntì kínní orí karùn-ún a gbọ́ dájúdájú pé ìwà àgbèrè wà láàrin yín irú èyí tí kò tilẹ̀ sí láàrin àwọn tí kìí ṣe Júù a gbọ́ pé ẹnìkan bá ìyàwó bàbá rẹ̀ lò pọ̀ dípò èyí tí ọkàn yín ìbá fi bàjẹ́ tí ẹ̀ bá sì yọ ẹni tí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kúrò láàrin yín ẹ wá ń ṣe fáàrí bí èmi alára kò tilẹ̀ sí lọ́dọ̀ yín mo wà lọ́dọ̀ yín nínú ẹ̀mí mo ti ṣe ìdájọ́ ẹni tí ó ṣe nǹkan bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa bí ẹni pé mo wà lọ́dọ̀ yín nígbà tí ẹ bá péjọpọ̀ tí ẹ̀mí mi sì wà pẹ̀lú yín pẹ̀lú agbára olúwa wa jésù ẹ fi irú ẹni bẹ́ẹ̀ fún sátani kí sátani lè pa ara rẹ̀ run kí a lè gba ẹ̀mí rẹ̀ là ní ọjọ́ ìfarahàn olúwa wa. fáàrí tí ẹ ń ṣe kò dára ẹ kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ni ó mú búrẹ́dì wú sókè ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò kí ẹ lè dàbí búrẹ́dì tuntun ẹ ó wá di búrẹ́dì tuntun tí kò ní ìwúkàrà nínú nítorí a ti fi Kristi ọ̀dọ́ àgùntàn ìrékọjá wa rúbọ nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ̀dún ìrékọjá wa kì í ṣe búrẹ́dì tí ó ní ìwúkàrà àtijọ́ ti ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú ni kí a fi ṣe é ṣùgbọ́n pẹ̀lú búrẹ́dì tí kò ní ìwúkàrà nínú búrẹ́dì ìwà mímọ́ àti òtítọ́ mo kọ̀wé sí yín pé kí ẹ má ṣe darapọ̀ mọ́ àwọn tí ń hùwà ìbàjẹ́ kì í ṣe pé kí ẹ yẹra pátápátá fún àwọn aláìgbàgbọ́ tí ń hùwà àgbèrè tàbí tí ó ní ojú kòkòrò tàbí oníjìbìtì tàbí abọ̀rìṣà nítorí ẹ ó ní láti jáde kúrò nínú ayé tí ẹ kò bá bá irú àwọn wọ̀nyí lò ohun tí mo kọ sí yín ni pé kí ẹ má ṣe darapọ̀ mọ́ ẹnikẹ́ni tí a bá ń pè ní onígbàgbọ́ tí ó ń hùwà àgbèrè tàbí tí ó ní ojú kòkòrò tàbí tí ó jẹ́ abọ̀rìṣà tàbí abanijẹ́ tàbí ọ̀mùtí tàbí oníjìbìtì ẹ má tilẹ̀ bá irú ẹni bẹ́ẹ̀ jẹun èwo ni tèmi láti dá aláìgbàgbọ́ lẹ́jọ́ ṣebí àwọn onígbàgbọ́ ara yín ni ẹ̀ ń dá lẹ́jọ́ ọlọ́run ni ó ń ṣe ìdájọ́ àwọn aláìgbàgbọ́ ẹ yọ ẹni burúkú náà kúrò láàrin yín kọ́ríntì kínní orí kẹfà. kí ló dé tí ẹni tí ó bá ní ẹ̀sùn sí ẹnìkejì rẹ̀ fi ń gbé ẹjọ́ lọ síwájú àwọn aláìgbàgbọ́? àbí ẹ kò mọ̀ pé àwọn onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ ayé? nígbà tí ó jẹ́ pé ẹ̀yin ni ẹ ó ṣe ìdájọ́ ayé ó ti wá jẹ́ tí ẹ kò fi lè ṣe ìdájọ́ àwọn tí ó kéré jùlọ. àbí ẹ kò mọ̀ pé àwa onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì? mélòó mélòó wá ni àwọn nǹkan ti ayé yìí bí ẹ bá ní ẹ̀sùn nípa nǹkan ti ayé kí ló dé tí ẹ fi ń pe àwọn aláìgbàgbọ́ tí kò lẹ́nu nínú ìjọ láti máa jókòó lórí ọ̀rọ̀ yín kí ojú bá lè tì yín ni mo fi ń sọ̀rọ̀ báyìí ṣé kò wá sí ẹnikẹ́ni láàrin yín tí ó gbọ́n tó láti dá ẹjọ́ fún ẹnìkan àti arákùnrin rẹ̀ ni dípò kí ẹ ṣe bẹ́ẹ̀ onígbàgbọ́ ń pe onígbàgbọ́ lẹ́jọ́ níwájú àwọn aláìgbàgbọ́ nǹkan kan kù díẹ̀ kí ó tó nípa ìgbàgbọ́ yín òun ni ó mú kí ẹ máa ní ẹ̀sùn sí ara yín kí ni kò jẹ́ kí olúkúlùkù yín kúkú máa gba ìwọ̀sí kí ni kò jẹ́ kí ẹ máa gba ìrẹ́jẹ kàkà bẹ́ẹ̀ ńṣe ni ẹ ń fi ìwọ̀sí kan ara yín tí ẹ ara yín jẹ ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ àbí ẹ kò mọ̀ pé kò sí kan tí yóò jogún ìjọba tan ara yín jẹ kò sí àwọn oníṣekúṣe tàbí àwọn abọ̀rìṣà àwọn àgbèrè tàbí àwọn oníbàjẹ́ tàbí àwọn tí ó ń bá ọkùnrin lò pọ̀ bí obìnrin àwọn olè tàbí àwọn olójú kòkòrò àwọn ọ̀mùtípara tàbí àwọn abanijẹ́ tàbí àwọn oníjìbìtì tí yóò jogún ìjọba ọlọ́run àwọn mìíràn wà nínú yín tí wọ́n ń wu irú ìwà báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí a ti wẹ̀ mọ́ a ti yà yín sọ́tọ̀ àti dá yín láre nípa orúkọ olúwa jésù kristi àti nípa ẹ̀mí ọlọ́run wa ẹnìkan lè sọ pé kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tí o lè ṣe ni yóò ṣe ọ́ ní àǹfààní kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe ṣùgbọ́n n kò ní jẹ́ kí ohunkóhun jọba lé mi lórí oúnjẹ wà fún ikùn ikùn sì wà fún oúnjẹ ṣùgbọ́n àti oúnjẹ àti ikùn ni Ọlọ́run yóò parun. Ara kò wà fún ṣíṣe àgbèrè bí kò ṣe pé kí a lò ó fún Olúwa. Bẹ́ẹ̀ ni Olúwa wà fún ara. Bí Ọlọ́run ti jí Olúwa dìde kúrò nínú òkú, bẹ́ẹ̀ ni yóò jí àwa náà pẹ̀lú agbára rẹ̀. Àbí ẹ kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni àwọn ẹ̀yà ara yín jẹ́? Ṣé kí a wá sọ ẹ̀yà ara Kristi di ẹ̀yà ara àgbèrè ni? Ọlọ́run má jẹ́ ẹ́ àbí ẹ kò mọ̀ pé ẹni tí ó bá alágbèrè lò pọ̀ ti di ara kan pẹ̀lú rẹ̀ ìwé mímọ́ sọ pé àwọn méjèèjì yóò di ara kan ṣùgbọ́n ẹni tí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú Olúwa di ọ̀kan pẹ̀lú rẹ̀ nínú ẹ̀mí ẹ sá fún ìwà àgbèrè gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè máa dá kò kan ara Olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe é sí ara òun tìkára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ara yín ni ibùgbé ẹ̀mí mímọ́ tí ó wà nínú yín tí ẹ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run àti pé kì í ṣe ẹ̀yin ni ẹni ara yín iyebíye ni Ọlọ́run rà yín nítorí náà ẹ fi ara yín yin Ọlọ́run. Kọ́ríńtì kínní orí keje ọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ẹ kọ nípa rẹ̀ ó dára tí ọkùnrin bá lè ṣe é kí ó má ní obìnrin rárá ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù ọkùnrin ní aya tirẹ̀ kí olúkúlùkù obìnrin sì ní ọkọ tirẹ̀ ọkọ gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìyàwó náà gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ pẹ̀lú ọkọ rẹ̀ kì í ṣe ìyàwó ni ó ní ara rẹ̀ ọkọ rẹ̀ ni ó ní bákan náà ni ọkọ òun náà kò dá ara rẹ̀ ní ìyàwó rẹ̀ ni ó ní ọkọ àti aya kò gbọ́dọ̀ fi ara wọn dú ara wọn àfi bí wọ́n bá jọ gbà pé fún àkókò díẹ̀ àwọn yóò yàgò fún ara wọn kí wọ́n lè tẹra mọ́ àdúrà gbígbà lẹ́yìn àkókò díẹ̀ yìí kí wọ́n tún máa bá ara wọn lò pọ̀ kí sátánì má bàa dán wọn wò wọn kò bá lè mú ara dúró mo sọ èyí kí ẹ lè mọ̀ pé mo yọ̀ǹda fún yín pé kí ẹ ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo pa á láṣẹ ohun tí ìbá fún yín ni pé kí gbogbo ènìyàn rí bí mo ti rí ṣùgbọ́n ẹ̀bùn tí Ọlọ́run fún olúkúlùkù yàtọ̀ ó fún àwọn kan ní oríṣi kan ó fún àwọn mìíràn ní oríṣi mìíràn mò ń sọ fún àwọn tí kò ì tí ìgbéyàwó àti fún àwọn opó pé ó dára fún wọn láti dá wà bí mo ti wà ṣùgbọ́n bí wọn kò bá lè mú ara dúró wọ́n ní láti gbéyàwó nítorí ó sàn kí wọ́n gbéyàwó ju pé kí ara wọn máa gbóná nítorí èrò ìbálòpọ̀ ọkùnrin àti mo ní ọ̀rọ̀ fún àwọn tí ó ti gbéyàwó ọ̀ràn tèmi fúnra mi kọ́ bí kò ṣe ti olúwa wa aya kò gbọ́dọ̀ kọ ọkọ rẹ̀ bí ó bá kọ ọkọ rẹ̀ ó ní láti dá wà ní bí bẹ́ẹ̀ kọ́ kí ó bá ọkọ rẹ̀ rẹ́ kí ó padà sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ náà kò gbọ́dọ̀ kọ aya rẹ̀ mo ní ọ̀rọ̀ fún ẹ̀yin yòókù èrò tèmi ni o kì í ṣe ọ̀rọ̀ olúwa wa bí ọkùnrin onígbàgbọ́ kan bá ní aya tí kì í ṣe onígbàgbọ́ tí ó bá wọ aya rẹ̀ láti máa bá a gbé kí ọkọ má ṣe kọ̀ ọ́ bí obìnrin onígbàgbọ́ bá ní ọkọ tí kì í ṣe onígbàgbọ́ tí ó bá wọ ọkọ rẹ̀ láti máa bá a gbé kí ó má ṣe kọ̀ ọkọ rẹ̀ nítorí ọkọ tí kì í ṣe onígbàgbọ́ di ẹni ọlọ́run nípa aya rẹ̀ aya tí kì í ṣe onígbàgbọ́ di ẹni ọlọ́run nípa ọkọ rẹ̀ bí èyí kò bá rí bẹ́ẹ̀ aláìmọ̀ ọlọ́run ni àwọn ọmọ yín ìbá jẹ́ ṣùgbọ́n nísinsìnyí ẹni ọlọ́run ni wọ́n ṣùgbọ́n bí ẹni tí kìí ṣe onígbàgbọ́ bá yàn láti fi ẹnì kejì tí ó jẹ́ onígbàgbọ́ sílẹ̀ kí ó fi í sílẹ̀ kò sí ọ̀ranyàn fún ọkọ tàbí aya tí ó jẹ́ onígbàgbọ́ nínú irú ọ̀ràn báyìí kí ẹ jọ wà ní àlàáfíà ní ipò tí ọlọ́run pè yín sí nítorí ta ni ó mọ̀ bóyá ìwọ aya ni yóò gba ọkọ rẹ là tàbí ta ni ó mọ̀ ìwọ ọkọ bóyá ìwọ ni ó gba aya rẹ là kí olúkúlùkù máa gbé ìgbé ayé rẹ̀ bí olúwa ti yàn án fún un kí ó sì wà ní ipò tí ó wà nígbà tí ọlọ́run fi pè é láti di onígbàgbọ́ bẹ́ẹ̀ ni mo fi ń kọ́ gbogbo àwọn ìjọ bí ẹnikẹ́ni bá jẹ́ ẹni tí ó kọlà nígbà tí a pè é kí ó má ṣe pa ìlà rẹ̀ rẹ́ bí ẹnikẹ́ni bá jẹ́ aláìkọlà nígbà tí a pè é kí ó má ṣe kọlà àti akọlà ni àti akòkọlà ni kò sí èyí tí ó ṣe pàtàkì ohun tí ó ṣe pàtàkì ni pípa àwọn òfin Ọlọ́run mọ́ kí olúkúlùkù wà ní ipò tí ó wà nígbà tí a pè é láti di onígbàgbọ́ ẹrú ni ọ́ nígbà tí a fi pè ọ́ má ṣe gbé ilé e kàn ṣùgbọ́n bí o bá ní àǹfààní láti di òmìnira lo àǹfààní rẹ nítorí ẹrú tí a pè láti di onígbàgbọ́ di òmìnira lọ́dọ̀ olúwa bákan náà ni ẹni òmìnira tí a pè láti di onígbàgbọ́ di ẹrú kristi iyebíye ni ọlọ́run rà yín ẹ má ṣe di ẹrú ènìyàn mọ́ ẹ̀yin ará ipòkípò tí olúkúlùkù bá wà tí a bá fi pè é níbẹ̀ ni kí ó máa wà níwájú ọlọ́run n kò ní àṣẹ kan láti ọ̀dọ̀ olúwa láti pa fún àwọn wúndíá ṣùgbọ́n mò ń sọ ohun tí mo rò gẹ́gẹ́ bí ẹni tí Olúwa ti ṣàánú fún tí ènìyàn sì lè gbẹ́kẹ̀lé mo rò pé ohun tí ó dára ni pé kí ènìyàn má ṣe kúrò ní ipò tí ó wà nítorí àkókò ìpọ́njú ni àkókò yìí bí o bá ti gbéyàwó má ṣe wá ọ̀nà láti kọ aya rẹ bí o bá sì ti kọ aya rẹ má ṣe wá ọ̀nà láti tún gbé ìyàwó ṣùgbọ́n bí o bá gbéyàwó kì í ṣe ẹ̀ṣẹ̀ bí wúńdíá náà bá sì lọ́kọ kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ yóò ní ìpọ́njú ní ti ara bẹ́ẹ̀ ni n kò sì fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yín ẹ̀yin ará ohun tí mò ń sọ nìyí àkókò tí ó kù fún wa kò gùn nínú èyí tí ó kù kí àwọn tí wọ́n ní ìyàwó ṣe bí ẹni pé wọn kò ní kí àwọn tí ń sunkún máa ṣe bí ẹni pé wọn kò sunkún kí àwọn tí ń yọ̀ máa ṣe bí ẹni pé wọn kò yọ̀ kí àwọn tí ń ra nǹkan máa ṣe bí ẹni pé kì í ṣe tiwọn ni ohun tí wọ́n ní kí àwọn tí ó ń lo dúkìá ayé máa lò ó láì dára dé pátápátá nítorí bí ayé yìí ti ń rí yìí ó kọjá lọ ṣùgbọ́n mo fẹ́ rí i pé ẹ kò ní ìpayà kan tí yóò mú ọkàn yín wúwo ẹni tí kò bá ní ìyàwó yóò máa páyà nípa nǹkan olúwa yóò máa wá ọ̀nà láti ṣe ohun tí ó wu olúwa ṣùgbọ́n ẹni tí ó bá gbéyàwó yóò máa páyà nípa nǹkan ti ayé yìí yóò máa wá ọ̀nà láti tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn ọkàn rẹ̀ yóò pè sí méjì obìnrin tí kò bá lọ́kọ tàbí obìnrin tí ó bá jẹ́ wúńdíá yóò máa páyà nípa nǹkan ti olúwa yóò máa wá ọ̀nà tí yóò fi ya ara rẹ̀ àti ọkàn rẹ̀ sọ́tọ̀ fún olúwa ṣùgbọ́n obìnrin tí ó bá ní ọkọ yóò máa páyà nípa àwọn nǹkan ayé yóò máa wá ọ̀nà láti tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn fún ire ara yín ni mo fi ń sọ èyí fún yín kì í ṣe láti dín òmìnira yín kù ohun tí mò ń fẹ́ ni pé kí ẹ lè gbé irú ìgbé ayé tí ó yẹ kí ẹ lè fi gbogbo ara ṣe iṣẹ́ olúwa láì wo ọ̀tún tàbí òsì ṣùgbọ́n bí ọkùnrin kan bá rò pé òun ń ṣe ohun tí kò tọ́ pẹ̀lú wúndíá àfẹ́sọ́nà rẹ̀ tí wúndíá náà bá ti dàgbà tó tí ọkùnrin náà kò bá lè mú ara dúró kí ó ṣe ìgbéyàwó bí ó bá fẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ kí wọ́n ṣe ìgbéyàwó ṣùgbọ́n ẹni tí ó bá pinnu nínú ọkàn rẹ̀ tí kò sí ìdí tí ó fi gbọ́dọ̀ ṣe ìgbéyàwó bí ó bá lè kó ara rẹ̀ ní ìjánu tí ó sì ti pinnu ní ọkàn ara rẹ̀ pé òun yóò jẹ́ kí wúńdíá òun wà bí ó ti wà nǹkan dáradára ni ó ṣe ní gbólóhùn kan ẹni tí ó bá gbé wúńdíá rẹ̀ ní ìyàwó kò ṣe nǹkan burúkú ṣùgbọ́n ẹni tí kò bá gbé e ní ìyàwó ni ó ṣe ohun tí ó dára jùlọ àti so obìnrin pọ̀ mọ́ ọkọ rẹ̀ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ bá wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú ó ní òmìnira láti tún ní ọkọ mìíràn tí ó bá fẹ́ ṣùgbọ́n onígbàgbọ́ nìkan ni ó lè fẹ́ ṣùgbọ́n mo rò pé ó sàn fún un púpọ̀ jùlọ tí ó bá dá wà mo sì rò pé èmi náà ní ẹ̀mí ọlọ́run. kọ́rìntì kínní orí kẹjọ ó wáá kan ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a fi rúbọ fún òrìṣà a mọ̀ pé gbogbo wa ni a ní ìmọ̀ bí àwọn kan ti ń wí ṣùgbọ́n irú ìmọ̀ yìí a máa mú kí ènìyàn gbéraga ṣùgbọ́n ìfẹ́ ní mú kí ènìyàn dàgbà. bí ẹnikẹ́ni bá rò pé òun mọ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ kò tí ì mọ̀ tó bí ó ti yẹ ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ràn Ọlọ́run òun ni Ọlọ́run mọ̀ ní ẹni tirẹ̀. Nítorí náà, nípa oúnjẹ tí a fi rúbọ fún òrìṣà, a mọ̀ pé òrìṣà kò jẹ́ nǹkan kan nínú ayé àti pé kò sí Ọlọ́run mìíràn àfi ọ̀kan ṣoṣo. Nítorí bí ó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí a ń pè ní òrìṣà wà ìbáà ní ọ̀run tàbí ní ayé gẹ́gẹ́ bí òrìṣà ti pọ̀ tí àwọn olúwa tún pọ̀ ṣùgbọ́n ní tiwa ọlọ́run kan ni ó wà tí í ṣe baba lọ́dọ̀ ẹni tí gbogbo nǹkan ti wá àti lọ́dọ̀ ẹni tí àwa ń lọ olúwa kan ni ó wà jésù kristi nípasẹ̀ ẹni tí a dá gbogbo nǹkan nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá àwa náà. ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni ó ní ìmọ̀ yìí nítorí àwọn mìíràn wà tí èèwọ̀ nípa ìbọ̀rìṣà ti mọ́ lára tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bí wọ́n bá jẹ irú oúnjẹ yìí bí ìgbà tí wọ́n ń bọ̀rìṣà ni nítorí wọn kò ní ẹ̀rí ọkàn tí ó lágbára jíjẹ oúnjẹ bẹ́ẹ̀ jẹ́ àbùkù fún wọn kì í ṣe oúnjẹ ni yóò mú wa dé iwájú Ọlọ́run bí a kò bá jẹ kò bù wá kù bí a bá sì jẹ kò mú kí a sàn bí a ti rí tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n ẹ ṣọ́ra kí òmìnira yín má di ohun tí yóò gbé àwọn aláìlera ṣubú nítorí bí ẹnìkan tí ẹ̀rí ọkàn rẹ̀ kò bá lágbára bá rí ìwọ tí o ní ìmọ̀ tí ò ń jẹun ní ilé òrìṣà ǹjẹ́ òun náà kò ní fi ìgboyà wọ inú ilé òrìṣà lọ jẹun àyọrísí rẹ̀ ni pé ìmọ̀ tìrẹ mú ìparun bá ẹni tí ó jẹ́ aláìlera arákùnrin tí Kristi ti torí tirẹ̀ kú ẹ̀ ń fi bẹ́ẹ̀ dẹ́ṣẹ̀ sí àwọn arákùnrin yín tí ó jẹ́ aláìlera ẹ̀ ń dá ọgbẹ́ sí ọkàn wọn ẹ sì ń fi bẹ́ẹ̀ dẹ́ṣẹ̀ sí Kristi nítorí náà bí ọ̀rọ̀ oúnjẹ ni yóò bá gbé arákùnrin mi ṣubú n kò ní jẹ ẹran mọ́ láéláé kí n má bàa ṣe ohun tí yóò gbé arákùnrin mi ṣubú. Kọ́ríńtì kínní orí kẹsàn-án ṣé bí mo ní òmìnira ṣé bí àpọ́stélì ni mí ṣé bí mo ti rí Jésù Olúwa wa sójú. So ṣe bí àyọrísí iṣẹ́ mi nínú Olúwa niyín bí àwọn ẹlòmíràn kò bá tilẹ̀ gbà mí bí àpọ́stélì ẹ̀yin gbọ́dọ̀ gbà mí ni nítorí èdìdì iṣẹ́ òjíṣẹ́ mi nínú Kristi ni ẹ jẹ́ ìdáhùn mi nìyí fún àwọn tí wọ́n ń rí wí sí mi ṣé a kò ní ẹ̀tọ́ láti jẹ àti láti mu ni ṣé a kò ní ẹ̀tọ́ láti máa mú aya lọ́wọ́ nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí àwọn àpọ́stélì yòókù àti àwọn arákùnrin Olúwa àti Pétérù àbí èmi àti Bánábà nìkan ni a ní láti máa ṣiṣẹ́ bọ ara wa ta ló jẹ́ ṣe iṣẹ́ ọmọ ogun tí yóò tún máa bọ ara rẹ̀ ta ló jẹ́ dá oko láì má jẹ nínú èso rẹ̀ ta ló jẹ́ máa tọ́jú àgùntàn láì mu nínú wàrà àgùntàn tí ó ń tọ́jú kì í ṣe àpẹẹrẹ tí ènìyàn nìkan ni mo fi ń sọ nǹkan wọ̀nyí ṣe bí òfin náà sọ nípa nǹkan wọ̀nyí. nítorí ó wà ní àkọsílẹ̀ nínú òfin Mósè pé ìwọ kò gbọdọ̀ di ẹnu màálù tí o fi ń ṣiṣẹ́ lóko ọkà ǹjẹ́ nítorí màálù ni Ọlọ́run ṣe sọ èyí tàbí kò dájú pé nítorí tiwa ni ó ṣe sọ dájúdájú nítorí tiwa ni nítorí ó yẹ kí ẹni tí ń roko kí ó máa roko pẹ̀lú ìrètí láti pín nínú ìkórè oko bẹ́ẹ̀ ni kí ẹni tí ó ń pa ọkà ní ìrètí láti pín nínú ọkà náà nígbà tí a fúnrúgbìn nǹkan ẹ̀mí fún yín ṣé ó pọ̀ jù pé kí a kórè nǹkan ti ara lọ́dọ̀ yín bí àwọn ẹlòmíràn bá ní ẹ̀tọ́ láti jẹ lára yín ṣé ẹ̀tọ́ tiwa kò ju tiwọn lọ ṣùgbọ́n a kò lo àǹfààní tí a ní yìí kàkà bẹ́ẹ̀ à ń farada ohun gbogbo kí a má bàa fa ìdìnà fún ìyìn rere Kristi ẹ kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nínú tẹ́ḿpìlì a máa jẹ lára ẹbọ àti pé àwọn tí ń ṣiṣẹ́ níbi pẹpẹ ìrúbọ a máa pín nínú nǹkan ìrúbọ tí ó wà lórí pẹpẹ bẹ́ẹ̀ gan ni Olúwa pàṣẹ pé kí àwọn tí ó ń wàásù ìyìn rere máa jẹ látinú iṣẹ́ ìyìn rere. ṣùgbọ́n kò lo àǹfààní yìí rí kì í ṣe pé kí n lè lo àǹfààní yìí ni mo ṣe ń sọ ohun tí mò ń sọ yìí nítorí ó yá mi lára kí n kúkú kú ju pé kí ẹnikẹ́ni wá sọ ọ̀nà ìṣògo mi di asán lọ nítorí bí mo bá ń wàásù ìhìn rere kì í ṣe ohun tí mo lè máa fi ṣògo nítorí dandan ni ó jẹ́ fún mi bí n kò bá wàásù ìhìn mo gbé nítorí bí ó bá jẹ́ pé èmi fúnra mi ni mo yàn láti máa ṣe iṣẹ́ yìí mo ní ẹ̀tọ́ láti retí èrè níbẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ dandan ni mo fi ń ṣe é iṣẹ́ ìríjú tí a fi sí ìtọ́jú mi ni kí wá ni èrè mi mo ní ìtẹ́lọ́rùn pé mo ń wàásù ìyìn rere lọ́fẹ̀ẹ́ n kò lo àǹfààní tí ó tọ́ sí mi nínú iṣẹ́ ìyìn nítorí bí ó tilẹ̀ jẹ́ pé òmìnira ni mo wà tí n kò sì sí lábẹ́ ẹnìkan síbẹ̀ mo sọ ara mi di ẹrú gbogbo ènìyàn kí n lè mú ọ̀pọ̀lọpọ̀ wọn wá sọ́dọ̀ Jésù nígbà tí mo bá wà láàrin àwọn Júù èmi a máa di Júù kí n lè jèrè wọn nígbà tí mo bá wà láàrin àwọn tí ó gba ètò ti òfin Mósè èmi a máa fi ara mi sábẹ́ òfin Mósè kí n lè jèrè àwọn tí ó gba ètò ti òfin bí ó tilẹ̀ jẹ́ pé n kò gba ètò ti òfin Mósè fúnra mi nígbà tí mo bá wà láàrin àwọn tí kò gba ètò ti òfin Mósè èmi a máa fi ara mi sí ipò wọn bí ó tilẹ̀ jẹ́ pé mo ka òfin Ọlọ́run sí pàápàá jùlọ òfin Kristi èmi a máa ṣe bẹ́ẹ̀ kí n lè jèrè àwọn tí kò gba ètò ti òfin Mósè nígbà tí mo bá wà láàrin àwọn aláìlera èmi á di aláìlera kí n lè jèrè àwọn aláìlera èmi a máa sọ ara mi di gbogbo nǹkan fún gbogbo ènìyàn kí n lè gba àwọn kan nínú wọn là lọ́nà kan tàbí lọ́nà mìíràn èmi á máa ṣe gbogbo nǹkan wọ̀nyí nítorí ti ìyìn rere kí n lè ní ìpín nínú ìbùkún rẹ̀. ṣé bí ẹ mọ̀ pé gbogbo àwọn tí ń sáré ìje ni ó ń sáré ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ní gba ẹ̀bùn ẹ sáré ní ọ̀nà tí ẹ ó fi rí ẹ̀bùn gbà nítorí gbogbo àwọn tí ń sáré je a máa kó ara wọn ní ìjánu wọ́n ń ṣe èyí kí wọ́n lè gba adé tí yóò bàjẹ́ ṣùgbọ́n adé tí kò lè bàjẹ́ ni tiwa. nítorí náà eré tí èmi ń sá kì í ṣe ìsákúsá láì ní ète èmi kì í máa kan ẹ̀ṣẹ̀ tèmi ní ìkànkùkàn bí ẹni tí ń ka afẹ́fẹ́ lásán lẹ́ṣẹ̀ẹ́ ṣùgbọ́n mò ń fi ìyà jẹ ara mi mò ń kó ara mi ní ìjánu ìdí ni pé nígbà tí mo bá ti wàásù fún àwọn ẹlòmíràn tán kí èmi alára má bàa di ẹni tí kò ní yege nínú ire ìje náà. Kọ́ríńtì kínní orí kẹwàá ẹ̀yin ará ẹ má gbàgbé pé gbogbo àwọn bàbá wa ni wọ́n wà lábẹ́ ìkùkù gbogbo wọn ni wọ́n la òkun kọjá gbogbo wọn ni wọ́n ṣe ìrìbọmi nínú ìkùukù àti nínú òkun kí wọ́n lè di ọmọ ẹ̀yìn Mósè gbogbo wọn ni wọ́n jẹ oúnjẹ ẹ̀mí kan náà gbogbo wọn ni wọ́n mu omi ẹ̀mí kan náà nítorí wọ́n mu omi tí ó jáde láti inú òkúta ẹ̀mí tí ó ń tẹ̀lé wọn òkúta náà ni Kristi ṣùgbọ́n síbẹ̀ inú Ọlọ́run kò dùn sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kú dànù káàkiri nínú aṣálẹ̀ àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa pé kí a má ṣe kó nǹkan burúkú lé ọkàn gẹ́gẹ́ bí àwọn ti kó o lé ọkàn kí ẹ má sì di abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn nítorí ó wà ní àkọsílẹ̀ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣe àríyá bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ ṣe àgbèrè bí àwọn mìíràn nínú wọn ti ṣe àgbèrè tí ọ̀kẹ́ kan ó lé ẹgbẹ̀ẹ́dógún ènìyàn fi kú ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni kí a má ṣe dán olúwa wò bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí ejò fi ṣán wọn pa bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe kùn bí àwọn mìíràn nínú wọn ṣe kùn tí a pa ní sì pa wọ́n gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wọn yìí jẹ́ àpẹẹrẹ fún wa a kọ wọ́n sílẹ̀ kí ó lè jẹ́ ìkìlọ̀ fún wa àwa tí a wà ní ìgbà ìkẹyìn nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó ṣọ́ra kí ó má bàa ṣubú kò sí ìdánwò kan tí ó dé bá yín bí kò ṣe irú èyí tí ó wọ́pọ̀ láàrin ènìyàn ṣùgbọ́n Ọlọ́run tó gbẹ́kẹ̀lé kò ní jẹ́ kí ẹ rí ìdánwò tí ó ju èyí tí ẹ lè faradà lọ ṣùgbọ́n ní àkókò ìdánwò yóò pèsè ọ̀nà àbáyọ yóò sì mú kí ẹ lè faradà á. nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi ẹ sá fún ìbọ̀rìṣà mò ń bá yín sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n ẹ̀yin fúnra yín náà ẹ gba ohun tí mò ń sọ̀rọ̀ ife ìbùkún tí a ń dúpẹ́ fún ṣe bí àjọpín nínú ẹ̀jẹ̀ Kristi ni búrẹ́dì tí a bù ṣe bí àjọpín nínú ara Kristi ni nítorí búrẹ́dì kan ni ó wà nínú ara kan yìí ni gbogbo wa sì wà nítorí nínú búrẹ́dì kan ni gbogbo wa ti ń jẹ ẹ ṣe àkíyèsí ìṣe àwọn ọmọ Ísírẹ́lì ṣebí àwọn tí ó ń jẹ ẹbọ ń jẹ nínú àǹfààní lílo pẹpẹ ìrúbọ fún ìsìn Ọlọ́run nítorí náà ṣé ohun tí mò ń sọ ni pé ohun tí a fi rúbọ fún òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan rárá o ohun tí mò ń sọ ni pé àwọn nǹkan tí àwọn abọ̀rìṣà fi ń rúbọ ẹ̀mí burúkú ni wọ́n fi ń rúbọ ọ́ sí kì í ṣe ọlọ́run n kò fẹ́ kí ẹ ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí burúkú ẹ kò lè mu nínú ife olúwa tán kí ẹ tó lọ mu nínú ife ti ẹ̀mí burúkú ẹ kò lè jẹ nínú oúnjẹ orí tábìlì olúwa kí ẹ tó lọ jẹ nínú oúnjẹ orí tábìlì ẹ̀mí burúkú àbí afẹ́mú olúwa jowú níbí àbí alágbára jù ú lọ ni. lóòótọ́ ohun tí a bá fẹ́ ni a lè ṣe bí àwọn kan ti ń wí ṣùgbọ́n kì í ṣe gbogbo kan ni ó ń ṣe ènìyàn ní àǹfààní ohun tí a bá fẹ́ ni a lè ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo kan tí a lè ṣe ni ó ń mú ìdàgbà wá kí ẹnikẹ́ni má ṣe máa wá ire ti ara rẹ̀ bí kò ṣe ire ẹnìkejì rẹ̀ kí ẹ jẹ ohunkóhun tí ẹ bá rà ní ọjà láì wádìí ohunkóhun kí ẹ̀rí ọkàn yín lè mọ́ nítorí olúwa ni ó ní ayé àti gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀. bí ẹnìkan nínú àwọn aláìgbàgbọ́ bá pè yín wá jẹun tí ẹ bá gbà láti lọ ẹ jẹ ohunkóhun tí ó bá gbé kalẹ̀ níwájú yín láì wádìí ohunkóhun kí ẹ̀rí ọkàn yín lè mọ́ ṣùgbọ́n bí ẹnìkan bá sọ fún yín pé a ti fi oúnjẹ yìí ṣe ìrúbọ ẹ má jẹ ẹ́ nítorí ẹni tí ó sọ bẹ́ẹ̀ àti nítorí ẹ̀rí ọkàn kì í ṣe ẹ̀rí ọkàn tiyín ni mò ń sọ bí kò ṣe ẹ̀rí ọkàn ẹni tí ó pe àkíyèsí yín sí oúnjẹ náà kí ló dé tí yóò fi jẹ́ pé ẹ̀rí ọkàn ẹlòmíràn ni yóò máa sọ bí n ó ti ṣe lo òmìnira mi bí mo bá jẹ oúnjẹ pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ẹ̀tọ́ wo ni ẹnìkan ní láti bá mi wí fún ohun tí mo ti dúpẹ́ fún nítorí náà ìbáà jẹ́ pé ẹ ń jẹ ni tàbí pé ẹ ń mu ni ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ máa ṣe fún ògo Ọlọ́run ẹ má ṣe jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn Júù tàbí fún àwọn tí kìí ṣe Júù tàbí fún ìjọ Ọlọ́run ní tèmi mò ń gbìyànjú láti ṣe ohun tí ó wù gbogbo ènìyàn ní gbogbo ọ̀nà kì í ṣe ohun tí ó jẹ́ àǹfààní tèmi ni mò ń wá bí kò ṣe ohun tí ó jẹ́ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí a lè gbà wọ́n là. kọ́ríntì kínní orí kọkànlá ẹ máa farawé mi bí èmi náà ti ń farawé Kristi mo yìn yín nítorí pé ẹ ń rántí mi nígbà gbogbo àti pé ẹ kò jẹ́ kí àwọn ẹ̀kọ́ tí mo fi kọ́ yín látijọ́ bọ́ lọ́wọ́ yín mo fẹ́ kí ẹ mọ̀ pé Kristi ní orí fún olúkúlùkù ọkùnrin ọkùnrin ní orí fún obìnrin Ọlọ́run wá ní orí Kristi ọkùnrin tí ó bá ń gbàdúrà tàbí tí ó ń wàásù tí ó borí fi àbùkù kan orí rẹ̀ ṣùgbọ́n obìnrin tí ó bá ń gbàdúrà tàbí tí ó ń wàásù láì borí rẹ̀ fi àbùkù kan orí rẹ̀ ó dàbí kí ó kúkú fá orí rẹ̀ nítorí bí obìnrin kò bá bo orí kí ó kúkú gé irun rẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ ìtìjú fún obìnrin láti gé irun rẹ̀ mọ́lẹ̀ tàbí láti fa orí rẹ̀ a jẹ́ pé ó ní láti bo orí rẹ̀ nítorí kò tọ́ kí ọkùnrin bo orí rẹ̀ nítorí àwòrán àti ògo Ọlọ́run ni ṣùgbọ́n ògo ọkùnrin ni obìnrin nítorí ọkùnrin kò wá láti ara obìnrin obìnrin ni ó wá láti ara ọkùnrin àti pé a kò dá ọkùnrin nítorí obìnrin obìnrin ni a dá nítorí ọkùnrin nítorí èyí ó yẹ kí obìnrin ní àmì àṣẹ ní orí nítorí àwọn áńgẹ́lì ṣùgbọ́n ṣá nínú olúwa bí obìnrin ti nílò ọkùnrin bẹ́ẹ̀ ni ọkùnrin nílò obìnrin nítorí bí ó tilẹ̀ jẹ́ pé láti ara ọkùnrin ni obìnrin ti wá láti inú obìnrin ni ọkùnrin náà sì ti wá ṣùgbọ́n ohun gbogbo ti ọ̀dọ̀ olúwa wá ẹ̀yin náà ẹ rò ọ̀rọ̀ ọ̀hún wò láàrin ara yín ǹjẹ́ ó bójúmu pé kí obìnrin gbàdúrà sí ọlọ́run láì borí mo ṣe bí iṣẹ́ ẹ̀dá pàápàá kọ́ yín pé tí ọkùnrin bá jẹ́ kí irun rẹ̀ gùn ó fi àbùkù kan ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni pé ohun ìyìn ni ó jẹ́ fún obìnrin tí ó bá jẹ́ kí irun rẹ̀ gùn nítorí a fi irun gígùn fún obìnrin láti bò ó lórí bí ẹnikẹ́ni bá fẹ́ máa jiyàn lórí ọ̀rọ̀ yìí kí ẹ mọ̀ pé ní tiwa a kò ní oríṣi àṣà mìíràn bẹ́ẹ̀ ni kò sí nínú àwọn ìjọ Ọlọ́run nígbà tí mo ń sọ èyí nǹkan kan wà tí n kò yìn yín fún nítorí nígbà tí ẹ bá péjọ ìpéjọpọ̀ yín ń ṣe ibi ju rere lọ nítorí ní ọ̀nà kínní mo gbọ́ pé nígbà tí ẹ bá péjọpọ̀ gẹ́gẹ́ bí ìjọ ìyapa máa wà láàrin yín mo gbàgbọ́ pé òtítọ́ wà nínú ìròyìn yìí nítorí ìyapa ní láti wà láàrin yín kí àwọn tí ń ṣe ẹ̀tọ́ láàrin yín lè farahàn nítorí èyí nígbà tí ẹ bá péjọ sí ibì kan náà kì í ṣe oúnjẹ alẹ́ olúwa ni ẹ ń jẹ nítorí pé ẹnìkọ̀ọ̀kan nínú yín ní máa ń kánjú jẹun ebi a máa pa àwọn kan nígbà tí àwọn mìíràn ti mu ọtí lámúyó ṣé ẹ kò ní ilé tí ẹ ti lè máa jẹ kí ẹ máa mu ni àbí ẹ fẹ́ kó ẹ̀gàn bá ìjọ ọlọ́run ni ẹ fẹ́ dójú ti àwọn aláìní àbí bẹ́ẹ̀ kọ́ kí ni kí n sọ fún yín ṣé kí n máa yìn yín ni rárá o n kò ní yìn yín fún èyí nítorí láti ọ̀dọ̀ olúwa ni mo ti gba ohun tí mo fi kọ́ yín pé ní alẹ́ ọjọ́ tí a fi jésù olúwa lé àwọn ọ̀tá lọ́wọ́ ó mú búrẹ́dì lẹ́yìn tí ó ti dúpẹ́ tán ó bù ú ó ní èyí ni ara mi tí ó wà fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi bákan náà ni ó mú ife lẹ́yìn oúnjẹ ó ní èyí ni ife ti májẹ̀mú titun tí a fi ẹ̀jẹ̀ mi dá nígbàkúgbà tí ẹ bá ń mu ún ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúgbà tí ẹ bá ń jẹ búrẹ́dì yìí tí ẹ sì mu nínú ife yìí ẹ ń kéde ikú olúwa títí yóò fi dé nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń jẹ búrẹ́dì tàbí tí ó mu nínú ife olúwa láì yẹ́ jẹ̀bi ìlòkulò ara àti ẹ̀jẹ̀ olúwa kí olúkúlùkù yẹ ara rẹ̀ wò kí ó tó jẹ nínú búrẹ́dì kí ó sì tó mu nínú ife olúwa nítorí ẹni tí ó bá ń jẹ tí ó mu láì ìyàtọ̀ tí ó wà nínú ara Kristi ìdájọ́ ni ó ń jẹ tí ó sì ń mu lórí ara rẹ̀ nítorí èyí ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣe di aláìlera àti ọlọ́kùnrùn tí ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ti kú ṣùgbọ́n tí a bá ti yẹ ara wa wò a kò ní dá wa lẹ́jọ́ ṣùgbọ́n bí a bá bọ́ sínú ìdájọ́ olúwa ó ń fi ń bá wa wí ni kí ó má bàa dá wa lẹ́bi pẹ̀lú àwọn yòókù nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ bá péjọ láti jẹun ẹ máa dúró de ara yín bí ebi bá ń pa ẹnikẹ́ni kí ó jẹun kí ó tó kúrò ní ilé kí ìpéjọpọ̀ yín má bàa jẹ́ ìdálẹ́bi fún yín nígbà tí mo bá dé n ó ṣe ètò nípa àwọn nǹkan tí ó kù kọ́ríntì kínní orí kejìlá. ẹ̀yin ará n kò fẹ́ kí nǹkan nípa ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣókùnkùn sí yín ẹ mọ̀ pé nígbà tí ẹ jẹ́ aláìmọ̀ ọlọ́run ẹ ń bọ òrìṣà tí kò lè fọhùn à ń tì yín sí wá sẹ́yìn nítorí náà mo ń fi yé yín pé kò sí ẹni tí ó lè máa fi agbára ẹ̀mí ọlọ́run sọ̀rọ̀ tí ó jẹ́ fi Jésù gégùn bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó lè wí pé Jésù ni Olúwa láì jẹ́ pé ẹ̀mí mímọ́ bá darí rẹ̀. Oríṣiríṣi ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣùgbọ́n láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ni wọ́n ti ń wá. Oríṣiríṣi iṣẹ́ ìránṣẹ́ ni ó wà ṣùgbọ́n Olúwa kan náà ni à ń sìn. Oríṣiríṣi iṣẹ́ ni ó wà ṣùgbọ́n Ọlọ́run kan náà ni ń ṣe ohun gbogbo nínú gbogbo ènìyàn. Iṣẹ́ ẹ̀mí mímọ́ ń farahàn nínú olúkúlùkù wa fún ire gbogbo wa nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ ni a ti fún ẹnìkan ní ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n a sì fún ẹlòmíràn ní ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ìgbàgbọ́ láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ẹ̀bùn láti ṣe ìwòsàn láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ẹ̀bùn àti ṣe iṣẹ́ ìyanu ẹlòmíràn ní ẹ̀bùn ìwàásù ẹlòmíràn ní ẹ̀bùn òye láti mọ ìyàtọ̀ láàrin ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké ẹlòmíràn ní ẹ̀bùn láti fi èdè àjèjì sọ̀rọ̀ ẹlòmíràn ní ẹ̀bùn láti túmọ̀ àwọn èdè àjèjì ọ̀dọ̀ ẹ̀mí kan ṣoṣo ni gbogbo ẹ̀bùn wọ̀nyí ti wá bí ó sì ti wù ú ni ó pín wọn fún ẹnìkọ̀ọ̀kan nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà bí gbogbo àwọn ẹ̀yà ara ti pọ̀ tó síbẹ̀ tí ara jẹ́ ọ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni Kristi rí nítorí nípa ẹ̀mí kan ni gbogbo wa fi ṣe ìrìbọmi tí a fi di ara kan ìbáà ṣe pé a jẹ́ júù tàbí gíríkì àbáà jẹ́ ẹrú tàbí òmìnira nínú ẹ̀mí kan ṣoṣo ni a ti fún gbogbo wa mu nítorí kìí ṣe ẹ̀yà kan ṣoṣo ni ara ní wọ́n pọ̀ bí ẹsẹ̀ bá sọ pé èmi kìí ṣe ọwọ́ nítorí náà èmi kò sí nínú ara èyí kò wí pé kìí tún ṣe ẹ̀yà ara mọ́ bí etí bá sọ pé èmi kì í ṣe ojú nítorí náà èmi kò sí nínú ara kò wí pé kí ó má ṣe ẹ̀yà ara mọ́ bí gbogbo ara bá jẹ́ ojú báwo ni yóò ti ṣe gbọ́ràn bí gbogbo ara bá jẹ́ etí báwo ni yóò ti ṣe gbóòórùn ṣùgbọ́n lóòótọ́ ni Ọlọ́run fi àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan sí ipò wọn bí ó ti wù ú bí ó bá jẹ́ pé ẹ̀yà kan ṣoṣo ni gbogbo ara ní níbo ni ara ìbá wà bí ó ti wà yìí ẹ̀yà púpọ̀ ni ó ní ṣùgbọ́n ara kan ṣoṣo ni ojú kò lè wí fún ọwọ́ pé n kò nílò rẹ bẹ́ẹ̀ ni orí kò lè wí fún ẹsẹ̀ pé n kò nílò yín kàkà bẹ́ẹ̀ àwọn ẹ̀yà ara tí kò lágbára jẹ́ àwọn tí a kò lè ṣe aláìní àwọn ẹ̀yà mìíràn tí a rò pé wọn kò dùn ún wò ni à ń dá lọ́lá jù àwọn ẹ̀yà ara tí kò dùn ún wò ni à ń yẹ́ sí jùlọ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀yà ara tí ó dùn ún wò kò nílò ọ̀ṣọ́ lọ títí ọlọ́run ti ṣe ètò àwọn ẹ̀yà ara ní ọ̀nà tí ó fi fi ọlá fún àwọn ẹ̀yà tí kò dùn ún wò kí ó má bàa sí ìyapa nínú ara ṣùgbọ́n kí gbogbo àwọn ẹ̀yà ara lè máa ṣe àjò kan náà fún ara wọn bí ẹ̀yà ara kan bá ń jẹ ìrora gbogbo àwọn ẹ̀yà yòókù ni máa ń bá jẹ ìrora bí ara bá tu ẹ̀yà kan gbogbo àwọn ẹ̀yà yòókù ni yóò máa bá a yọ̀ ẹ̀yin ni ara Kristi ẹ̀yà ara rẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan yín oríṣiríṣi ènìyàn ni Ọlọ́run yàn nínú ìjọ àwọn kìíní ni àwọn àpọ́stélì àwọn kejì àwọn wòlíì àwọn kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà àwọn oníṣẹ́ ìyanu kí ó tó wá kan àwọn tí wọ́n ní ẹ̀bùn láti ṣe ìwòsàn tàbí àwọn tí ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn tàbí àwọn tí wọ́n ní ẹ̀bùn láti darí ètò iṣẹ́ ìjọ àti àwọn tí wọ́n ní ẹ̀bùn láti sọ èdè àjèjì gbogbo yín ni àpọ́stélì bí àbí gbogbo yín ni wòlíì ṣé gbogbo yín ni olùkọ́ni àbí gbogbo yín ni ẹ lè ṣe iṣẹ́ ìyanu kì í ṣe gbogbo yín ni ẹ ní ẹ̀bùn kí á ṣe ìwòsàn bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo yín ni ẹ lè sọ èdè àjèjì àbí gbogbo yín ni ẹ lè túmọ̀ àwọn èdè àjèjì ẹ máa fi ìtara lépa àwọn ẹ̀bùn tí ó ga jùlọ ṣùgbọ́n wọn ò fi ọ̀nà kan tí ó dára jùlọ hàn yín. kọ́ríntì kínní orí kẹtàlá ǹbá lè sọ oríṣiríṣi èdè tí ènìyàn ń fọ̀ kódà kí n tún lè sọ ti àwọn áńgẹ́lì bí n kò bá ní ìfẹ́ bí idẹ tí ń dún lásán ni mo rí mo dàbí páànù tí wọ́n ń lù tí ń hanni létí bí agogo. ń ni ní ẹ̀bùn wòlíì kí ní gbogbo ìmọ̀ kí mọ gbogbo àṣírí ayé kí ní ìgbàgbọ́ tí ó gbóná tó bẹ́ẹ̀ tí ó lè ṣí òkè ní ìdí tí n kò bá ní ìfẹ́ n kò já nǹkan kan kó gbogbo ohun tí mo ní kí n fi tọrẹ kódà kí n fi ara mi rú ẹbọ sísun bí n kò bá ní ìfẹ́ kò ṣe àǹfààní kankan fún mi ìfẹ́ a máa mú sùúrù. a máa ṣe oore ìfẹ́ kì í jowú kì í ṣe ìgbéraga bẹ́ẹ̀ ni kì í fọ́nu ìfẹ́ kì í ṣe ohun tí kò tọ́ bẹ́ẹ̀ ni kì í hùwà ìmọ̀tara ẹni nìkan kì í tètè bínú bẹ́ẹ̀ ni kì í ka ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn ìfẹ́ kì í fi nǹkan burúkú ṣe ayọ̀ ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́ ìfẹ́ a máa farada ohun gbogbo. a máa gba ohun gbogbo gbọ́ a máa nírètí nínú ohun gbogbo a sì máa forí ti ohun gbogbo ìfẹ́ kò lópin ní ti ọ̀rọ̀ wòlíì wọn yóò di ohun tí kò wúlò mọ́ ní ti àwọn èdè àjèjì wọn yóò di ohun tí a kò gbúrò mọ́ ní ti ìmọ̀ yóò di ohun tí kò wúlò mọ́ sí ẹni tí ó mọ ọ̀ràn ní àmọ̀tán bẹ́ẹ̀ ni kò sí wòlíì tí ó ríran ní àrítán. ṣùgbọ́n nígbà tí ohun tí ó pé bá dé àwọn ohun tí kò pé yóò di ohun tí kò wúlò mọ́ nígbà tí mo wà ní ọmọdé èmi a máa sọ̀rọ̀ bí ọmọdé èmi a máa gbèrò bí ọmọdé ṣùgbọ́n nísinsìnyí tí mo ti dàgbà mo ti pa ìwà ọmọdé tì nítorí nísinsìnyí à ń ríran bàìbàì nínú dígí ṣùgbọ́n nígbà tí ó bá yá ojú yóò kojú a ó sì ríran kedere nísinsìnyí sí ohunkóhun tí mo mọ̀ ní àmọ̀tán ṣùgbọ́n nígbà náà n ní ìmọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti mọ̀ mí ní gbólóhùn kan àwọn nǹkan mẹ́ta ni ó wà títí láé ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Kọ́ríntì kínní orí kẹrìnlá ẹ máa lépa ìfẹ́ ṣùgbọ́n ẹ tún máa tiraka láti ní ẹ̀mí mímọ́ pàápàá jùlọ ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ nítorí ẹni tí ó bá ń fi èdè sọ̀rọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run ni ó ń bá sọ̀rọ̀ nítorí pé kò sí ẹni tí ó gbọ́ ohun tí ó ń sọ ẹ̀mí ni ó gbé e tí ó fi ń sọ ohun àṣírí tí ó ń sọ tí kò yé ènìyàn ṣùgbọ́n ẹni tí ó ń wàásù ń bá ènìyàn sọ̀rọ̀ fún ìdàgbà ti ẹ̀mí fún ìtùnú àti ìwúrí ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ ara rẹ̀ nìkan ni ó mú dàgbà ṣùgbọ́n ẹni tí ó ń wàásù mú ìjọ dàgbà inú mi ìbádùn bí gbogbo yín bá lè máa fi èdè àjèjì sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí ìbádùn mọ́ mi nínú jùlọ ni pé kí ẹ lè máa wàásù ẹni tí ó ń wàásù ju ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ lọ àfi bí ó bá túmọ̀ ohun tí ó ń fi èdè àjèjì sọ kí ìjọ lè rí ẹ̀kọ́ kan fún ìdàgbà ẹ̀mí. ara, ǹjẹ́ bí mo bá wá sọ́dọ̀ yín tí mo fi èdè àjèjì sọ̀rọ̀ àǹfààní wo ni mo ṣe fún yín kò sí àfi bí mo bá ń ṣe àlàyé nípa ìfihàn tàbí ìmọ̀ tàbí ìwàásù tàbí ẹ̀kọ́ tí mo fi èdè àjèjì sọ bí àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí a ń fi kọ orin bíi fèrè tàbí dùrù kò bá dún dáradára ta ni yóò mọ ohùn orin tí wọ́n ń bí ohun tí fèrè ogun bá ń wí kò bá yé ènìyàn ta ni yóò palẹ̀ mọ́ fún ogun bẹ́ẹ̀ gan-an ni tí ẹ bá ń lo èdè àjèjì tí ẹ kò lo ọ̀rọ̀ tí ó yé ènìyàn báwo ni ènìyàn yóò ṣe mọ ohun tí ẹ ń sọ afẹ́fẹ́ lásán ni ẹ ń sọ̀rọ̀ sí láìsí àní-àní oríṣiríṣi èdè ni ó wà láyé ṣùgbọ́n kò sí èyí tí kò ní ìtumọ̀ nínú wọn nítorí náà bí n kò bá gbọ́ èdè kan mo di aláìgbédè lójú ẹni tí ó bá ń sọ èdè náà òun náà sì di kò gbédè lójú mi bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú yín níwọ̀n ìgbà tí ẹ ń tiraka láti ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ máa wá àwọn ẹ̀bùn tí yóò mú ìjọ dàgbà ìdí rẹ̀ nìyí tí ẹni tí ó ń fi èdè àjèjì sọ̀rọ̀ fi ní láti gbàdúrà fún ẹ̀bùn láti lè túmọ̀ rẹ̀ bí mo bá ń fi èdè àjèjì gbàdúrà ẹ̀mí mi ni ó ń gbàdúrà ṣùgbọ́n n kò lóye ti inú ara mi nígbà náà kí ni kí a wá wí n ó gbàdúrà bí ẹ̀mí bá ti darí mi ṣùgbọ́n n ó kọrin pẹ̀lú òye bí o bá ń gbàdúrà ọpẹ́ ní ọkàn rẹ bí ẹnìkan bá wà níbẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ báwo ni yóò ṣe lè ṣe àmì sí àdúrà ọpẹ́ tí òun gbà nígbà tí kò mọ ohun tí òun sọ. Ọpẹ tí òun ṣe lè dára ṣùgbọ́n kò mú kí ẹlòmíràn lè dàgbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ èdè àjèjì ju gbogbo yín lọ ṣùgbọ́n nínú ìjọ ó yá mi lára kí n sọ ọ̀rọ̀ márùn-ún pẹ̀lú òye kí n lè kọ́ àwọn ẹlòmíràn ju kí n sọ ọ̀rọ̀ kí ilẹ̀ kún ní èdè àjèjì lọ ará ẹ má máa ṣe bí ọmọdé nínú èrò yín ó yẹ kí ẹ dàbí ọmọdé tí kò mọ ibi ṣùgbọ́n kí ẹ jẹ́ àgbàlagbà nínú èrò yín nínú òfin ó wà ní àkọsílẹ̀ pé olúwa wípé n ó bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀ láti ẹnu àwọn ènìyàn tí ó ń sọ èdè àjèjì àti láti ẹnu àwọn àlejò síbẹ̀ wọn kò ní gbọ́ràn sí mi lẹ́nu àwọn èdè àjèjì yìí kì í ṣe àmì fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí kò gbàgbọ́ nítorí náà nígbà tí gbogbo ìjọba péjọpọ̀ sí ibì kan náà tí gbogbo yín bá ń fi èdè àjèjì sọ̀rọ̀ tí àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ tàbí àwọn aláìgbàgbọ́ bá wọlé ǹjẹ́ wọn kò ní sọ pé ẹ̀ ń ṣiwèrè ni ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ àsọtẹ́lẹ̀ bí ẹnìkan tí ó jẹ́ aláìgbàgbọ́ tàbí ẹnìkan tí ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ nǹkan nípa ìgbàgbọ́ bá wọlé yóò gbọ́ ohun tí ó jẹ́ ìbáwí àti ohun tí yóò mú un yẹ ara rẹ̀ wò nínú ọ̀rọ̀ tí ẹ ń sọ àwọn ohun ìkọ̀kọ̀ kan rẹ̀ yóò hàn kedere ni yóò bá dojú bolẹ̀ yóò sì júbà ọlọ́run yóò sọ pé dájúdájú ọlọ́run wà láàrin yín. ará kí ni kókó ohun tí à ń sọ nígbà tí ẹ bá péjọpọ̀ bí ẹnìkan bá ní orin tí ẹnìkan ní ẹ̀kọ́ tí ẹnìkan ní ìfihàn tí ẹnìkan ní èdè àjèjì tí ẹnìkan ní ìtumọ̀ fún èdè àjèjì ẹ gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo fún ìdàgbà ìjọ bí ẹnikẹ́ni bá fẹ́ fi èdè àjèjì sọ̀rọ̀ kí wọ́n má ju méjì lọ tàbí ó wá pọ̀ jù pátápátá kí wọ́n jẹ́ mẹ́ta ọ̀kọ̀ọ̀kan ni kí wọ́n máa sọ̀rọ̀ kí ẹnìkan sì máa túmọ̀ ohun tí wọ́n ń sọ. So bí kò bá sí ẹni tí yóò ṣe ìtumọ̀ kí ẹni tó fẹ́ fi èdè àjèjì sọ̀rọ̀ dákẹ́ nínú ìjọ kí ó máa fi èdè àjèjì bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀ ẹni méjì tàbí mẹ́ta ni kí ó ṣe ìsọtẹ́lẹ̀ kí àwọn yòókù máa fi òye bá ohun tí wọ́n ń sọ lọ bí ẹlòmíràn tí ó jókòó ní àwùjọ bá ní ìfihàn ẹni kìíní tí ó ti ń sọ̀rọ̀ ní láti dákẹ́ gbogbo yín lè sọ àsọtẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan kí gbogbo yín lè rí ẹ̀kọ́ kọ́ kí gbogbo yín lè ní ìwúrí àwọn tí ó ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ ní láti lè káwọ́ ara wọn nígbà tí ẹ̀mí bá gbé wọn láti sọ àsọtẹ́lẹ̀. nítorí ọlọ́run kì í ṣe ọlọ́run ìdàrúdàpọ̀ ọlọ́run àlàáfíà ni gẹ́gẹ́ bí ó ti rí nínú gbogbo ìjọ ènìyàn Ọlọ́run àwọn obìnrin gbọ́dọ̀ panu mọ́ nínú ìjọ a kò gbà wọ́n láàyè láti sọ̀rọ̀ wọ́n ní láti wà ní ipò ìtẹríba gẹ́gẹ́ bí òfin ti wí bí nǹkan kan bá wà tí wọ́n fẹ́ mọ̀ kí wọ́n bi àwọn ọkọ wọn nílé ìtìjú ni fún obìnrin láti sọ̀rọ̀ nínú ìjọ ṣé ọ̀dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti kọ́ bẹ̀rẹ̀ ni àbí ẹ̀yin nìkan ni ẹ mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run bí ẹnikẹ́ni bá rò pé wòlíì ni òun tàbí pé òun ní agbára ẹ̀mí kí olúwa rẹ̀ mọ̀ pé àṣẹ láti ọ̀dọ̀ olúwa ni ohun tí mo kọ ránṣẹ́ sí yín yìí ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá gba ohun tí a wí yìí a kò gba òun náà nítorí náà ẹ̀yin ará ẹ máa tiraka láti sọ àsọtẹ́lẹ̀ ẹ má ka fífi èdè àjèjì sọ̀rọ̀ sí èèwọ̀ ẹ máa ṣe ohun gbogbo létòlétò ní ọ̀nà tí ó dára. Kọ́ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún. Ará, mo fẹ́ rán yín létí ọ̀rọ̀ ìyìn rere tí mo fi wàásù fún yín. Tí ẹ gbà, tí ẹ sì bá dúró, nípa ìyìn rere yìí ni a fi ń gbà yín là tí ẹ bá dì mọ́ ọ̀rọ̀ ìyìn rere tí mo fi wàásù fún yín. Bí bẹ́ẹ̀ kọ́, asán ni ìgbàgbọ́ yín nítorí ohun kìíní tí ó ṣe pàtàkì jùlọ tí èmi fúnra mi kọ́ tí mo sì fi kọ́ yín ni pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé a sin a sì jí i dìde ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí ó farahàn Pétérù lẹ́yìn náà ó tún farahàn àwọn ọmọ ẹ̀yìn méjìlá lẹ́yìn náà ó tún farahàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn onígbàgbọ́ lẹ́ẹ̀kan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wà títí di ìsinsìnyí ṣùgbọ́n àwọn mìíràn ti kú lẹ́yìn náà ó farahàn Jákọ́bù ó sì tún farahàn gbogbo àwọn àpọ́stélì ní ìgbẹ̀yìngbẹ̀yìn gbogbo wọn ó wá farahàn mí èmi tí mo dàbí ọmọ tí a bí kí oṣù rẹ̀ tó pé nítorí èmi ni mo kéré jùlọ nínú àwọn àpọ́stélì n kò tilẹ̀ yẹ ní ẹni tí wọn ìbá máa pè ní àpọ́stélì nítorí pé mo ṣe inúnibíni sí ìjọ ọlọ́run ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ọlọ́run ni mo jẹ́ ohun tí mo jẹ́ oore ọ̀fẹ́ yìí kò sì jẹ́ lásán lórí mi nítorí mo ṣe akitiyan ju gbogbo àwọn àpọ́stélì yòókù lọ ṣùgbọ́n kì í ṣe èmi tìkára mi oore ọ̀fẹ́ ọlọ́run tí ó wà pẹ̀lú mi ni nítorí náà ìbáà ṣe èmi ni tàbí àwọn àpọ́stélì yòókù bákan náà ni ìwàásù wa bẹ́ẹ̀ sì ni ohun tí ẹ gbàgbọ́. nígbà tí ó jẹ́ pé à ń kéde pé Kristi jíǹde kúrò nínú òkú báwo ni àwọn kan nínú yín ṣe wá ń wí pé kò sí àjíǹde òkú bí kò bá sí àjíǹde òkú a jẹ́ pé a kò jí Kristi dìde bí a kò bá sì jí Kristi dìde nínú òkú a jẹ́ pé asán ni ìwàásù wa asán sì ni ìgbàgbọ́ yín tí ó bá jẹ́ pé a kò jí àwọn òkú dìde a tún jẹ́ pé a purọ́ mọ́ Ọlọ́run nítorí a jẹ́rìí pé ó jí Kristi dìde bẹ́ẹ̀ sì ni kò jí dìde nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde a jẹ́ pé a kò jí Kristi dìde bí a kò bá sì jí Kristi dìde a jẹ́ pé lásán ni ìgbàgbọ́ yín ẹ sì wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn onígbàgbọ́ tí wọ́n ti kú ti ṣègbé tí ó bá jẹ́ pé nínú ayé yìí nìkan ni a ní ìrètí nínú Kristi àwa ni ẹni tí àwọn ènìyàn ìbá máa káàánú jùlọ. ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ yìí ni pé a ti jí Kristi dìde kúrò nínú òkú òun sì ni àkọ́bí nínú àwọn tí wọ́n kú nítorí bí ó ti jẹ́ pé nípasẹ̀ ènìyàn ni ikú fi dé nípasẹ̀ ènìyàn náà ni àjíǹde òkú fi dé nítorí bí ó bá jẹ́ pé nípasẹ̀ Ádámù ni gbogbo ènìyàn ṣe kú bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé nípasẹ̀ Kristi ni a sọ gbogbo ènìyàn di alààyè ṣùgbọ́n ó jí olúkúlùkù dìde létòlétò Kristi ni ẹni àkọ́kọ́ lẹ́yìn náà nígbà tí ó bá farahàn a ó jẹ́ àwọn tí ṣe tirẹ̀ dìde lẹ́yìn náà ni òpin yóò dé lẹ́yìn tí ó bá ti dá ìjọba padà fún ọlọ́run bàbá tí ó sì ti pa gbogbo àṣẹ ọlá àti agbára run nítorí ó ní láti jọba títí ọlọ́run yóò fi fi gbogbo àwọn ọ̀tá sí ìkáwọ́ rẹ̀ ikú ni ọ̀tá ìkẹyìn tí yóò parun nítorí ìwé mímọ́ sọ pé ó ti fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó sọ pé gbogbo nǹkan ni ó fi sí ìkáwọ́ rẹ̀ ó dájú pé ẹnìkan ni kò sí ní ìkáwọ́ rẹ̀ ẹni náà sì ni ọlọ́run tí ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ kristi nígbà tí gbogbo nǹkan bá ti wà ní ìkáwọ́ rẹ̀ tán ni ọmọ fúnra rẹ̀ yóò wá bọ́ sí ìkáwọ́ ọlọ́run tí ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀ kí ọlọ́run lè jẹ́ olórí ohun gbogbo nínú ohun gbogbo ó tún kù nǹkan kan nítorí kí ni àwọn kan ṣe ń ṣe ìrìbọmi nítorí àwọn tí ó kú bí a kò bá ní jí àwọn òkú dìde kí ni ìdí rẹ̀ tí wọ́n fi ń ṣe ìrìbọmi nítorí wọn àwa náà ńkọ́ nítorí kí ni a ṣe ń fi ẹ̀mí wa wewu nígbà gbogbo lójoojúmọ́ ni mò ń kú ará mo fi ìgbéraga tí mo ní nínú yín búra àní èyí tí mo ní nínú Kristi Jésù Olúwa wa bí mo bá ti torí iye ènìyàn bá ẹranko jà ní Éfésù àǹfààní wo ni ó ṣe fún mi bí a kò bá jí àwọn òkú dìde bí wọ́n ti máa ń wí wọ́n á ní ẹ jẹ́ kí a máa jẹ kí a máa mu nítorí ọ̀la ni a ó kú ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹgbẹ́ burúkú a máa ba ìwà rere jẹ́ ẹ ronú kí ẹ sì máa ṣe dáradára ẹ má dẹ́ṣẹ̀ mọ́ àwọn tí kò mọ Ọlọ́run wà láàrin yín mo ń sọ èyí kí ojú kí ó lè tì yín ni. ṣùgbọ́n ẹnìkan lè béèrè pé báwo ni a ó ti ṣe jí àwọn òkú dìde irú ara wo ni wọn ó ní ìwọ òmùgọ̀ yìí bí irúgbìn tí a bá gbìn kò bá kọ́ kú kò lè wù ohun tí ó bá wù kì í rí bí ohun tí a gbìn ti rí nítorí pé irúgbìn lásán ni ìbáà ṣe àgbàdo tàbí àwọn ohun ọ̀gbìn yòókù ọlọ́run ni ó ń fún un ní ara tí ó bá fẹ́ á fún irúgbìn kọ̀ọ̀kan ní ara tirẹ̀ gbogbo ẹran ara kì í ṣe oríṣìí kan náà ọ̀tọ̀ ni ẹran ara ènìyàn ọ̀tọ̀ ni ti ẹranko ọ̀tọ̀ ni ti ẹyẹ ọ̀tọ̀ ni ti ẹja àwọn nǹkan ẹlẹ́mìí tí ń fò lófurufú wà bẹ́ẹ̀ ni àwọn ti orí ilẹ̀ wà ọ̀tọ̀ ni ẹwà ti àwọn tí ń fò lófurufú ọ̀tọ̀ ni ẹwà àwọn ti orí ilẹ̀ ọ̀tọ̀ ni ẹwà oòrùn ọ̀tọ̀ ni ti òṣùpá ọ̀tọ̀ ni ti àwọn ìràwọ̀ rà wọ́n sáà yàtọ̀ sí ara wọn ní ẹwà bẹ́ẹ̀ ni yóò rí nígbà àjíǹde àwọn òkú agbìn ní ara tí díbàjẹ́ ají ìdìde ní ara tí kìí díbàjẹ́ agbìn ní àìlọ́lá ají ìdìde pẹ̀lú ògo agbìn pẹ̀lú àìlera ají ìdìde pẹ̀lú agbára agbìn pẹ̀lú ara ti ẹ̀dá ají ìdìde ní ara ti ẹ̀mí. E bí ara ti ẹ̀dá ti wà bẹ́ẹ̀ ni ti ẹ̀mí wà ó wà nínú àkọsílẹ̀ pé ádámù ọkùnrin àkọ́kọ́ di alààyè ṣùgbọ́n ádámù ìkẹyìn jẹ́ ẹ̀mí tí ó sọ ènìyàn di alààyè kì í ṣe ẹni ti ẹ̀mí ni ó kọ́kọ́ wà bí kò sí ẹni ti ara lẹ́yìn náà ni ẹni ti ẹ̀mí ọkùnrin kìíní tí a fi erùpẹ̀ dá jẹ́ erùpẹ̀ láti ọ̀run ni ọkùnrin kejì ti wá. bí ẹni tí a fi erùpẹ̀ dá ti rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí a fi erùpẹ̀ dá rí bí ẹni tí ó wá láti ọ̀run ti rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ti ọ̀run rí bí a ti gbé àwòrán ti ẹni erùpẹ̀ wọ̀ bẹ́ẹ̀ gan ni a ó gbé àwòrán ti ẹni ọ̀run wọ̀ ara ohun tí mò ń sọ ni pé ẹran ara àti ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run àti pé ohun tí bàjẹ́ kò lè jogún ohun tí kì í bàjẹ́ ẹ fetí sílẹ̀ nǹkan àṣírí ni wọ́n sọ fún yín gbogbo wa kọ́ ni a ó kú ṣùgbọ́n nígbà tí fèrè ìkẹyìn bá dún gbogbo wa ni a ó paláradà kíá bí ìgbà tí ènìyàn bá ṣẹ́jú nítorí fèrè yóò dún a ó wá jí àwọn òkú dìde pẹ̀lú ara tí kì bàjẹ́ àwa náà yóò wá yí padà nítorí ara tí í bàjẹ́ yìí ní láti gbé ara tí kì í bàjẹ́ wọ̀ ara tí yóò kú yìí ní láti gbé ara tí kì í kú wọ̀ nígbà tí ara tí í bàjẹ́ bá ti gbé ara tí kì í bàjẹ́ wọ̀ tán tí ara tí yóò kú bá sì ti gbé ara tí kì í kú wọ̀ nígbà náà ni ọ̀rọ̀ tí a ti kọ sílẹ̀ yóò wá ṣẹ pé a ti gbé ikú mì a sì ti ṣẹ́gun ikú oró rẹ dà sísà òkú ìṣẹ́gun rẹ̀ dà ẹ̀ṣẹ̀ ni ó fún ikú lóró òfin ni ó fún ẹ̀ṣẹ̀ lágbára ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run tí ó fún wa ní ìṣẹ́gun nípasẹ̀ olúwa wa Jésù Kristi nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ dúró gbaingbain láì yẹsẹ̀ ẹ tẹra mọ́ iṣẹ́ olúwa nígbà gbogbo ẹ kúkú ti mọ̀ pé làálàá tí ẹ ń ṣe níbi iṣẹ́ olúwa kò ní jẹ́ lásán. kọ́ríntì kínní orí kẹrìndínlógún nípa ti ìtọrẹ tí ẹ ń ṣe fún àwọn ènìyàn ọlọ́run bí mo ti ṣe ètò pẹ̀lú àwọn ìjọ Galatia bẹ́ẹ̀ gan ni kí ẹ̀yin náà máa ṣe ní ọjọ́ ọjọ́ ìsinmi kí ẹnìkọ̀ọ̀kan yín máa mú ọrẹ nínú ohun ìní rẹ̀ kí ó máa fi sọ́tọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti bùkún un kí ó má ṣe jẹ́ pé nígbà tí mo bá dé ni ẹ ó ṣẹ̀ṣẹ̀ máa gba ọrẹ jọ nígbà tí mo bá dé n ó kọ ìwé lé àwọn tí ẹ bá yàn lọ́wọ́ n ó ràn wọ́n láti mú ọrẹ yín lọ sí Jerusalem bí ó bá yẹ kí èmi náà lọ wọn yóò bá mi lọ Macedonia ni n ó kọ́ gbà kọjá n ó wà wá sọ́dọ̀ yín bóyá n ó dúró lọ́dọ̀ yín mo tilẹ̀ lè wà lọ́dọ̀ yín ní àkókò òtútù kí ẹ lè sìn mí lọ sí ibi tí mo bá tún ń lọ nítorí pé nígbà tí mo bá ń kọjá lọ n kò fẹ́ kí ó jẹ́ pé mo kàn fi ojú bà yín lásán ni nítorí mo ní ìrètí pé n ó lè dúró lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí olúwa bá gbà bẹ́ẹ̀ mo fẹ́ dúró ní éfésù níhìn títí di àjọ̀dún pentikọ́stì nítorí pé mo ní àǹfààní púpọ̀ láti ṣiṣẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn alátakò pọ̀ bí Tímótì bá dé kí ẹ rí pé ẹ fi í lára balẹ̀ láàrin yín nítorí iṣẹ́ Olúwa tí mò ń ṣe ni òun náà ń ṣe kí ẹnikẹ́ni má ṣe fi àbùkù kàn án ẹ ṣe ètò ìrìn àjò fún un ní àlàáfíà kí ó lè wá sọ́dọ̀ mi nítorí èmi àti àwọn arákùnrin retí rẹ̀ nípa ti arákùnrin wa Àpólò mo gbà á níyànjú gidigidi pé kí ó wá sọ́dọ̀ yín pẹ̀lú àwọn arákùnrin yòókù ṣùgbọ́n ó pinnu pé òun kò fẹ́ wá ní àkókò yìí ó ń bọ̀ nígbà tí ó bá yá ẹ máa ṣọ́nà ẹ dúró gbaingbain nínú ìgbàgbọ́ ẹ ṣe bí ọkùnrin ẹ jẹ́ alágbára ẹ máa ṣe gbogbo nǹkan tìfẹ́tìfẹ́ ará mo ní ẹ̀bẹ̀ kan láti fi síwájú yín ẹ mọ̀ pé ìdílé Stefana ni àwọn kìnní tí ó kọ́kọ́ gbàgbọ́ ní ilẹ̀ Àkáyà àti pé wọ́n ti yan ara wọn láti máa ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run mo fẹ́ kí ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ irú wọn àti gbogbo àwọn tí wọ́n bá ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n ń ṣe làálàá níbi iṣẹ́ kan náà inú mi dùn nígbà tí Stefana àti Fortunatu àti Àkáíkù dé nítorí dídé tí wọ́n dé dí àlàfo tí ó ṣí sílẹ̀ nítorí àìsí yín lọ́dọ̀ wa wọ́n mú kí ọkàn mi balẹ̀ àti ti ẹ̀yin náà ẹ máa yẹ irú àwọn bẹ́ẹ̀ sí. gbogbo ìjọ tí ó wà ní Asia kí yín Àkúílà àti Pìrìsílà àti ìjọ tí ó wà nílé wọn kí yín púpọ̀ nínú Olúwa gbogbo àwọn onígbàgbọ́ kí yín ẹ fi ìfẹnukonu àlàáfíà kí ara yín ọwọ́ ara mi ni èmi Paul fi kọ gbólóhùn ìkíni yìí bí ẹnikẹ́ni kò bá fẹ́ràn olúwa wa ẹni ègún ni maranatha olúwa wa máa bọ̀ kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kí ó wà pẹ̀lú yín mo fi ìfẹ́ kí gbogbo yín nínú kristi